tẹ́lá tó tá a lè kó sínú gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá ènìyàn ọlọ́run kó ṣàforíjì fún wa lóṣù iṣẹ́ ń parí lọ yìí ọlọ́run kó wọlé ayé tóbi rẹ̀ ọmọ ìdáwọ́ àánú rẹ̀ àti kẹrẹ̀ ọlọ́run ní dáa dúró lọ́wọ́ èmi àtẹ̀yìn náà ọlọ́run dẹ̀ jẹ́ kí a ṣe ọdún ayọ̀ sọ̀rọ̀ tó bá ní ìbéèrè kan àbí mìíràn lórí àwọn nǹkan tí a ti sọ sẹ́yìn àwa ni kẹ́ ẹ jẹ́ ká dáhùn àwọn ọmọ wa wo ọdún òun la dá lórí tírà yìí pẹ̀lú àwọn àtàjẹ́ tó lábẹ́lá ẹ̀mí káàbì wo káàbì ṣe parí àwọn ọdún tàbá fẹ́ dá sí. ṣé àmọ́ ọjọ́ kan táwọn fi ṣe ni ṣé àmọ́ ọjọ́ mélòó kan ní tásàrí bá ti máa ń ṣe ìdáwọ́rọ̀ yẹn lásàwọ̀ èèwọ̀ la fẹ́ ṣe ń bẹ̀. tó bá sì yẹ pé yóò di rọmọdọ́ọ̀nù tí ń bọ̀ náà ni ọlọ́run bọ́ kọ́ àmà ṣe bọ́ ẹ̀ bọ́ láàrín àti ṣe á sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n dẹ̀ máa ṣe ìrìn láàmú wá ní kíkà ẹ̀ ṣá wọn. náà ẹ tó bá nílò ìlú. ẹni èjì ẹ̀ta ẹ̀rin àánú ẹ̀fà ọ̀yà wàá tó wọ́n sábà. twenty nine sábà máa ń jẹ́ tẹ́júríbà ni àwọn yẹn máa ń sọ bẹ́ẹ̀ ó sì máa ó sì máa ń fẹ́ jọ bẹ́ẹ̀ ìbí ẹ mọ́jà pé pé ṣàbánu tí wà nàìjíríà twenty nine ni òkè ti ta kù ọlọ́run kò sànù ọlọ́run ní àtọ̀nà rẹ̀ náà ẹnì kejì wa alaikum salaam. Yeah mi lọ. ok. ok. dábì ok ló jẹ. wọ́n á ṣe lu pépà wọ́n wá fi ọ̀pá rẹ̀ kéèyàn wá gbé mi ó gbé ipa mi yóò yà mọ ìgbẹ́ náà ní para èlé wá ní ọkàn èlé ló ní lẹ́nu kọ̀ọ̀kan ọ̀rùn. Okay jama kí ló kọ jama o àjọ ni ìjọ kan ni àwọn ìgbàsẹ ìgbàdùn ẹ lè jẹ àwọn àjọ kan ni ó lè jẹ jọ yasara kámọ kparọ kámọ jalè eré parí à ń ṣe eré paná ń ṣe ojú ọjọ́ ń ṣe wọn pa kódà eléyìí tó fi ẹ̀kọ́ fààyọ ní Ọlọ́run lè fà bínú ẹ tóra dáadáa lẹ ní kọlọ mọ ìdòwò sọ tó dákúdákú lélẹyìn alhamdulilayi pẹlẹ bàmọ dá sí irú omi jẹ máa ti ibi jẹ ti ń ṣerú ẹ mọ bàmọ dá sí Ọlọ́run mọ sọ gbogbo wa ìbéèrè ẹlẹkẹta. artificial yorùbá rẹ ti sọ yìí. ẹ má dá wọn ẹ má dá wọn àjọ wí nǹkan ẹ má. ẹ jẹ́ ẹlòmíràn béèrè béèrè rẹ̀ ẹni tó tẹ̀lé ọ yá. fẹ́ yáwó lọ́wọ́ wọn fẹ́ yáwó lọ́wọ́ wọn. àníṣe yáwó lọ́wọ́ wọn ẹ̀ kí wàá ní àṣẹ fún yín. kí lẹ́ lọ ṣe lọ́dọ̀ kí lẹ́ lọ ṣe lọ́dọ̀ ẹ̀ ti gbẹ́ ti pọ́ǹtì ẹ̀ farabalẹ̀ farabalẹ̀ mọ́ kí lẹ́ lọ ṣe níbẹ̀ lọ́wọ́. وعليكم السلام نعم اوكي اه اوكي اوكي اوكي pé ẹni tẹ́ ẹ sọ yẹn bóyá ká rò. ọkọ tó máa lọ sí ọjà lákọ̀ọ́kọ́ sálàyé mi ti ẹlẹ́ẹ̀kejì ọkọ tó máa lọ sí àwọn sàhábà nàbà Muhammad sallallahu alayhi wa bí abdullahi bin ari wípé àwọn sahaba anabi muhammad sallallahu alayhi wa sallam ń ṣe bẹ́ẹ̀ bí abdullahi bin umar radiyallahu anhuma sálàyé mi tiẹ́ gbogbo aláṣẹ mọ̀ pé abdullahi bin umar ó lójú kòkòrò mímọ̀ tẹ̀lé sunna kan ajẹ́ wípé ìṣiṣẹ́ àwọn sálàfù ni mímọ̀ àwọ̀ ẹ̀ ká tó lọ sí ẹ̀ sọ̀ká tó lọ yìí kì pa àwọ̀ ẹ̀ dàpọ̀ nǹkan lọ́wọ́. ọ̀jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ó di mélòó tí mo sọ kí la lákọ̀ọ́kọ́ àjẹ tambo kódà bá a bá jẹ nǹkan mi no problem ẹlẹ́ẹ̀kejì kọ́ àwẹ̀ kátó lọ ẹlẹ́ẹ̀kẹta ẹni tí ọba lọ sí ó púpọ̀ ọba súnà tó da ọ̀nà kan lọ kọ́jú ọ̀nà mi bọ̀ kì í sọ̀rọ̀ àyẹ̀wò kéèyàn gba bọ̀ mí padà ọlọ́wọ́n bó ṣe rọrùn fún àjọjà sọdún ayọ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àdájọ́ yìí ó ní wípé inú yídì tí ẹ ti lọ fáwọn obìnrin kan kò sí kọ ọmọ kò sí irun pípé ń bẹ ìyẹn wá dé yídì kan bẹ́ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní máa pe irun kàbí kẹ́ máa ṣe kọ ọmọ kò sẹ́ni ẹlẹ́ẹ̀kẹ karùn ṣé bá ń dè ẹ̀dá kan já máa dé torí ọlọ́run wá fẹ́ kírun yìí táwa ti ṣe Allahu akbar eléyìí tá à ń pè ní tẹ̀kí rọ́ọ̀tì ìṣòro ẹ̀yà ẹ̀ padà sáyé yín bẹ́sọ̀ táwa ti ṣe tá à ń pè ní tẹ̀kí rọ́ọ̀tì ìṣòro mọ̀tò a ṣe Allahu akbar lẹ́ẹ̀mejì tẹ̀lé kí ni sọ wọ lẹ́ẹ̀mejì tí máa di mẹ́jọ báwọn bọ a ní katala ọkọ mọ katala ọkọ òun la fi bẹ̀rẹ̀ ẹnu ìgbà yà wá ṣe tẹkìlẹ rọ méje nínà àtòkàkìwúra wa láàrin tẹkìmíyọrọ alákọ̀ọ́kọ́ sẹlẹ̀ kejì sẹlẹ̀ kẹta sẹlẹ̀ kẹta tó fi pé méje ni yóò máa dákẹ́ díẹ̀ láti ní Allahu akbar yóò dákẹ́ díẹ̀ díẹ̀ náà ni o gẹ́sẹ̀ kí ni àmọ́ yín Allahu akbar Allahu akbar Allahu akbar kí bẹ́sẹ̀ máa ń kinu yìí ọba súnmọ́ wọ́n wà fẹ́lẹ́ keje kò tí wọ́n wà kún àwọn ẹni wọ́n jẹ́ ọ́ pípa tá à ń ṣeré pa Allahu akbar. Allahu akbar kódà àwọn afáàsọ wípé ṣé nǹkan bẹ tá a lè máa wí láàrin àwọn takbirati ìṣìra wọn eléyìí tó lálàáfíà ni pé nǹkan kan wà látọ̀dọ̀ Ànábì sọ ṣùgbọ́n a rí nínú àwọn sára fún bí Abdullahi bin Mas'ud bíi radiyallahu anhu àtàwọn míì tí wọ́n máa ń sàwọn zikiri mi láàrin kọ̀ọ̀kan ẹ máa kátẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tábàwá rúkú tá a nàró tá a lọ forí kan lẹ̀ lẹ́ẹ̀mejì sẹ́kọ̀ á tún nàró padà sẹ́rí nàró wa wá sí rájà lẹ́kẹ̀jì ẹ̀ wọ́n là ń pè ní tàbí yọrọ tó lé ní tìkọ́ ẹ̀ tàbí yọrọ tó tá a fi nàró tá a bá nàró yẹn tàbí yọrọ yẹn náà ní kàmá á wà sí tàbí yọrọ mọ́yá sẹ́kọ̀ ó nàmá di mẹ́fà báyìí bọ́ a ní kọ̀kọ́ á ṣe aláwọ̀ àtúbà máa bíi títa alákọ̀kọ́ náà mo gbèsè alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n ká make sure wípé yóò sọ̀lù àwọn yóò sì lù báyìí nàkó lè tẹ̀kìrì ọ̀rọ̀ tá yìí níbi sákìtà tí kọfí ìfàtì àwọn ará máa dákẹ́ díẹ̀ díẹ̀ láàrin rẹ̀ sálàyé mi ti ṣùgbọ́n kò lálàáfíà pé nǹkan báyìí là máa ń kà láàrin lẹ́yìn ìgbà náà níbi tá alákọ̀ọ́kọ́ ráka alákọ̀ọ́kọ́ àáka sọ̀rọ̀ fún ìfọ̀ àti ṣá àti ìṣẹ̀gbẹ́ ìsìnmọ̀ ìgbàlá ẹ̀yìn ìgbà yẹn ni lè má mọ̀ wá àrùkù ní ọ̀lọ́kùnrin kan lẹ̀ bá àti máa ń kírun

tọ́yìn tó bá rí bẹ́ẹ̀ lẹ́yìn tá a bá ṣe lẹ́yìn tán ìmáàmù wa ṣe kókóbá báwo ni ìmáàmù ṣe ṣe kókóbá ntọ́lálàáfíà òun ni wípé àhàdíìfù wá pé ànábì ṣe kókóbá fún ọdún kò sí àhàdíìfù tó lọ pé máa ṣe kókóbá méjì títí jimá tọ́jà pé ntọ́lálàáfíà ni kéde o kókóbá ẹ̀yọ̀kan ṣoṣo òun náà lè mú sọ ètò yẹn lè ṣe tó lè fi jẹ ọmọ méjì ní wípé tó bá rọrùn kéèyàn bá ṣe kótóbà kan kéèyàn lọ ọ̀dọ̀ àwọn obìnrin kó dá kótóbà tiwọn náà ṣe fún wọn kó dá púpọ̀ ìgbà láyè ṣe tó yẹ kéèyàn bá ń sọ̀rọ̀ wọn á máa gbọ́ láti ibi kéèyàn wà pẹ̀lú microphone ìyẹn ṣe kótóbà general kan kó wá ṣe kótóbà tóbìnrin náà láyè ṣe lọ́sọ̀dọ̀ ìyẹn ní sunna ó sì bá lànà àdébà Muhammad sallallahu alayhi wa sallam márùn kẹ méje kẹ mẹ́wàá mẹ́wàá ni mo ti sọ mẹ́wàá ni mẹ́wàá ni ẹ jẹ dáadáa ẹlẹ́ẹ̀kọkànlá òní kẹ ẹ yìí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ kútúbà Allahu akbar Allahu akbar ni wọ́n mọ̀ pariwo ṣé bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ sọ irú yẹn kò lálàáfíà àdéhùn tí ọlá làáfíà lọ wà fún yín sí gbára lè anábì ò lè fi ṣe bẹ́ẹ̀ sótìyé bákan náà tí ọdún bá ti wọlé dole Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar walilayi alhamdu amawi amapara olùkọ́ aláyé mi ti ṣéèrò yẹn òun ló gbajúmọ̀ jù nínú àwọn ṣéèrò tẹkíyè ṣùgbọ́n àwọn síyáàkú mi náà wà tí wọ́n gbà lọ́dọ̀ àwọn mi náà wọ́n sàkábà lọ́dọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n lè tó gbajúmọ̀ jù yẹn jáde rọ̀ mọ́ sára ibi tí sáájú àkàtúmọ̀ sọ ní sùn káàdì rọ̀ mọ́ ẹni tí ìrùn yìí dìbò àwọn ọmọ lọ́wọ́ mọ̀ nfa tàtùwò sọ látùlẹ̀ yìí ẹni tí ìrùn yìí dìbò àwọn ọmọ lọ́wọ́ sọ́lá rọ̀jì àtẹ́yìn ní kasọ̀ láti ìgbìmọ̀ tí a ti ní tí mo sọ nítorí sọ́lá rọ̀jì àtẹ́yìn ní kasọ̀ láti ìgbìmọ̀ mi wọn ní òkè rákà méjì bíi ti máa ń ṣe kẹrẹ fún dídá àgbẹ̀rẹ̀ kan sọ̀rọ̀ ẹ mọ̀ gbọ́ mọ̀ ń fàtà tó kò sọ̀ láàbù fàyẹ̀sọ̀lìyà àwọn fàyẹ̀sọ̀lìyà rọ̀jì àtẹ́yìn sọ̀láàbù àdíyàtúndà ìṣìkára fìyà. ولكن يختلف أهل العلم متى يصلي اختلاف على عفا إلى وجود فذهب البعض إلى أنه ما في اليوم نفسه أما كان يوجد أن يوكي فلا أمي سأقول كجي سيقول لي أولي هناك وجه نال منهم tó bá ti débẹ̀ tó bá bọ̀ ọ̀hún sálàyé nìtì ìyẹn ló lálàáfíà agbọ́dọ̀ lọ́mọ yín pé ibi tá a ti ń kírun ọdún mùsọ́lá ni kì í ṣe mọ́sídìí èyí ń débẹ̀ kí yàn sọ pé àkọ́kọ́ yẹn náà fìlà méjì kan ṣáájú ẹ̀ abẹ́bí kí mọ́ṣáláṣí rárá tó bá débẹ̀ ó dòkó gbọ́dọ̀ níbi tá a sọ yẹn ni yóò mọ̀ ṣe ṣé wàá rí tá a bá kírun ọdún tán nẹ́fìlà kan bẹ táwọn bàbá tó máa lọ yẹn fáwọn ìyá nínú mọ́ṣáláṣí eléyẹn náà ti lálàáfíà kọ̀lá làáfíà káyà náà fìlà lẹ́yìn ọdún bóyá ní jímọ̀ tàbí nílé ká ní náfìlà mi ọ̀dọ̀ ọ̀dọ̀ ni kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ gbọdọ̀gbọ́ àjọ mi yé táwa fẹ́ tó wọ̀ ọdún táwa ti ṣe Allahu Akbar alákọ̀ọ́kọ́ kàkíbẹ́rẹ́ tó ní ìṣòro mi á gbọ̀wọ́ sókè sáàjọ mi ṣùgbọ́n àwọn àtẹ̀kìbẹ́rẹ́ ọ̀tì tó kù bóyá méje tala kọkọ yẹ tàbí márùn tìbí ẹlẹ́ẹ̀kejì kò sí ẹ̀dínkù ká tún gbọ́wọ́ sókè fún tá a bá ti gbọ́ sókè alákọ̀ bó tiẹ̀ ṣe wípé àwọn ìgbà wa kan bẹ látọ̀dọ̀ àwọn mí náà sọ̀rọ̀ ìgbà ah, wa kọ́ àfihàn náà tó lálàáfíà ṣé wọ́n lẹ́yìn ìgbà náà a gbọ́dọ̀ gbìyànjú kárí pé tẹ̀síwé wà ọ̀pọ̀ kìí sì ṣe pé káwá sọ ìtẹ̀jú nínú táwọn máa pariwo ní ọ̀nà tó ṣe pé àwọn aṣọ ti dé kìlù jàmá yín táwọn wá yọ pọ̀ táwọn wá pariwo táwọn wá dàgbò láàmú abẹ́lẹ́wọ̀n bọ́ba sọ́la rẹ̀ ga nínú àánú ẹ̀ ọmọdọ́nà ọdún yìí ọlọ́kọ́ mọ́ṣẹ́lẹ̀ ìtọ́kù tá a gbà láyé ọlọ́mọṣẹ́lẹ̀ ọkàn ṣoṣo tó kù tá a gbà láyé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ́ ló àgbà ó fi wá ṣe dáadáa ìnáwó àlàkùn lè ṣe é ìlú wọn bí èyí àwọn ti tẹ̀lé wọn bẹ sọ̀rọ̀ àti pé wọn ti ní wọn ti tó. ee lọ. méje méje làwọn máa ń ṣe méje lè mú sí màá kò sí nítorí mi ọ̀dà àtọ̀dà àwọn bàbá yìí tó jẹ́ súnmọ́ lókè mi wọn náà ṣe lọ kírun lọ́dọ̀ àwọn bàbá ó wà bí tí ẹni súnmọ́ wà tó kù. abẹ́ ìmọ̀ gbọ́rọ̀ wọ́n fi ààrẹ sínú ìgbèkùn inú ìgbèkùn ni èèyàn máa ń fi rẹ̀ yàn sí kí èèyàn pé àwọn èèyàn kan tí wọ́n ń ṣe nìyí tóun náà máa ṣe nìyí. lọ́la àwọn èèyàn kan kọ́ lọ́kàn àyàn èyí ó ṣe nǹkan kí èèyàn máa pé ẹ̀kọ́ ló bá súnà kò ní í ṣe kìí ṣe wípé mi á ṣe máa ń ṣe ládùúgbò mi àyè mi á máa ń ṣe láwùjọ mi kí ló bá súnà mu ìyẹn wàá ṣe alákọ̀ọ́bù ilẹ̀ sùn Allahu ta'ala ala wa a'lam subhanaka Allahumma wa hamdika sanala ilaha illa anta.